My swagger. I got too much love. Hey, I got too much beauty. All because of you. Bẹ́ẹ̀ni I tún ti dé nìyẹn. Swagger pọ̀, ìfẹ́ pọ̀ torí pé kí ni? A nífẹ̀ẹ́ gbogbo àwọn olólùfẹ́ wa ní orí Orísun. Alára àgbà yìí dání wá a kún fọ́fọ́ láti gbé ètò tó yá ìkalẹ̀. Ìjọyà ètò ètò ní to ìjọyà tó yọrantí. So it's So, assumptions beautiful you know entertaining tó máa fún yín back to back àwọn top hit songs àti owó tó ń ṣẹlẹ̀ ní entertainment industry and of course àwọn orin tí a ò lè ṣe kí ni tí a ò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn rárá àti rárá ijó yìí òun gangan ni ijó wa ijó ìdùnnú ayọ̀ àti àlàáfíà Yusuf Olúṣọlá ni orúkọ ti ṣe mí ọmọbìnrin Simeon tó ìníwé tábìlì ṣí sí aka fọ́ńkì ọmọ ẹ̀rẹ̀ tó gbásìkì tó yáyì tó dùn tó kí tó tún ṣe kí ni tó yí bóbó welcome on board torí pé kí ni you don't wanna know torí pé kí ni lọ́dọ̀ báyìí i'm ready to blow your mind pàkàpàkàpàkà àwọn orin yẹn mo ti kó wọn sílẹ̀ wọ́n ti kún fọ́fọ́ number one on my list lónìí torí pé kí ni lọ́wọ́lọ́wọ́. Joe boy, ó ń gbá yágíyágíyágí lára mi baby lórúkọ orin yẹn ká lọ gbádùn ẹ̀tọ́ bá ti rí orúkọ yẹn ẹ ti máa mọ̀ wípé so so so talented boy òun gangan ló bá dé orin beat gangan ni wọ́n ti ṣe gbogbo orin ẹ̀gẹ́ yẹn kàn fún wọn lórí you know all the groovy groovy groovy kind of dance wetin be that nothing i can do for my baby my baby hey. nothing we can do for you lórí Orísun torí pé kí ni ìgbádùn yìí òun gangan ló jọ wá lógún ẹ ká lọ ṣe kí ni ká lọ gbọ́ joe boy baby à ń ṣe gbàgbé wípé hoti hoti ló bá dé ìkan nínú àwọn orin tó hot lọ́wọ́lọ́wọ́ ta tún lè pick lọ́wọ́lọ́wọ́ òun gangan ni Davido blow your mind <laughs> mo love orin ẹ̀ ṣẹ́rí tí n bá ti love orin kò sí anybody tó lè stop me? I'll just keep singing it máa kọ́ máa kọ́ máa máa kọ́ máa máa kọ́ nítorí pé kí ni I wanna do you whatever you want a hey, freaky freaky for you Tell me what you're into. Orísun gotta blow your, we blow your mind, blow your. Orísun lẹ́ni Orísun máa blow your mind torí pé kí ni a wà fún yín two four seven. Ẹ kọ́dọ̀ gba Davido blow your mind featuring Chris Brown. Àmọ́. Orísun gotta blow your ẹ blow your mo love orin ẹ̀ dẹ́n. Nínú fídíò yẹn, part tí mo ṣì ń lẹ̀ láti fún yín. <laughs> Òun gangan ni part Chris Brown. Oh! yeah yeah yeah I can sing it but mo sì ń lẹ́nẹ̀ẹ́ tí bá ti lẹ́nẹ̀ẹ́ tí wọ́n báyìí wọ́n máa fi ṣe intro mi very very very soon torí pé kí ni mo fẹ́ flop mo fẹ́ flop Chris Brown uh, uh, uh, kó tó wá ìmúrin Chris Brown you need to be so so so so good. a tẹ̀síwájú ikán nínú orin tá a ṣì ń gbọ́ two four seven all day long all night long òun gangan ni Adika Basa featuring Wizkid ẹ̀nà Ọlámídé bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta combo combo pack ló bá dé pẹ̀lú tọ́tọ́rí mi one time tọ́ tọ́tọ́rí mi two times tọ́tọ́ tọ̀tọ̀rí mi three times tọ̀tọ̀tọ̀ and then you can tọ̀tọ̀rí mi fifty times pẹ̀lú owó tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ẹ kọ́ lọ tọ̀tọ̀rí ara pẹ̀lú orin tí a bá padà dé ó sì wà hot hot pẹ̀lú ìjọyà à ń bọ̀ tọ́tọ́rí mi one eh, time tọ́ tọ́tọ́rí mi two times tọ́tọ́ a ṣì máa ma tọ́tọ́rí ara wa torí pé kí ni on to the next song request <laughs> tí wọ́n ti sọ song request báwọn tèmi máa ní yes oh funky thank you yes díẹ̀ ni màá mú o <laughs> díẹ̀ ni màá mú and then. Hmm, púpọ̀ nínú àwọn fans wa máa ní pé mi ò kí ń fáwọn ní Fuji àti you know Ah, fuji fuji fuji fuji songs and all that ẹ má bínú mo máa fún yín lẹ́yìn kan lónìí láti ọwọ́ Àlàó Súlè Màláìkà tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ire ẹni ká lọ jó ká lọ gbádùn ara special song request láti Kwara mo náà pé èèyàn yìí ó ti mọ rẹ̀ torí pé kí ni wọ́n máa ń disturb me all the time fọ́nkì kí ló dé gan-an fọ́nkì kí ló dé gan-an ok mo ti fún yín báyọ̀ ẹ ká ṣe kí ni ká lọ jó ká lọ yọ̀ pẹ̀lú ire dìdì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ òṣè òṣè <laughs> à ń bọ̀ to back ni mo fẹ́ máa fún yín ní gbogbo àwọn song request yín a sì ń tẹ̀síwájú lórí song request lórí ètò ìtòyí ìjòyà kígan lọ pọ́n tún kọ̀ níní dé yeah brother Sodiq oh, ah, do you promise not to touch touch <laughs> what are they tossing? what happened in your voice cutter? so many things happen nínú boys quarters kíkan ló ń share ní boys quarters yìí Jesus is Lord ẹ ká lọ jáde láti ọwọ́ Níní Ọlá broda Sodiq àbọ̀ Orísun dùn gidi gan ni ẹ eh, oh no máa dé òtẹ́tì o hey oh top for my head oh. ah, my papa hey eh, my mama wọ́n gbọ́ I for can kiss you where you dey. Yes, so I love you guys with a love ẹ bẹ́ẹ̀ tí ń ṣe kí n ṣe ń log on sórí ètò wa ètò yín ìjọya. À ń tẹ̀síwájú bọ̀m̀pẹ́lì torí pé kí ni hoti hoti songs ni. Eléyìí ò tí hot jó sí lọ sẹ́yìn díẹ̀. I'm àwọn èèyàn fi ṣe kí ni wọ́n fi ṣe song request. Let's listen to Skibidi. Am I, am I your body on fire? Oh, am I, am I? I'm bọ̀ skimmy ṣì ń tẹ̀síwájú skimmy ò dúró dẹni kankan bẹ́ẹ̀ skimmy ṣì ń tẹ̀síwájú pẹ̀lú omema your body is on fire mo láì gẹ́ ọ̀tọ̀ wà ní fídíò yẹn torí pé kiri ó kàn ju oríṣiríṣi dance steps and then she is so beautiful ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú reason with me. Yeah orin ìyá yìí ó kọ́ wa ní ọgbọ́n ìmọ̀ àti òye pé kí ni gbogbo ẹnikẹ́ni tó wà nínú relationship pátá àti pátá kó fi ara balẹ̀ pẹ̀lú ọkọ tàbí kó fi ara balẹ̀ pẹ̀lú ìyàwó torí pé kí ni tí ó bá dalẹ̀ ní definitely ó máa dà lọ́la reason with me. If I no get today, I go get am tomorrow. I be one make I die. He know it's it for me. Rude boy ló jáde pẹ̀lú orin Reason with me ẹ̀ka lọ gbọ́ orin ká sì kọ́ ọgbọ́n ìmọ̀ àti òye níbẹ̀. À ń bọ̀ orin tí mo jù sí back to back hotty hotty hotty trending new songs àti gbogbo song request tí mo grant níwọ̀nba ẹ má wọrí tẹ bá ti ṣe ń jù sí mi màmá ṣe kíni màmá tẹ sí orí afẹ́fẹ́ àtẹ̀yẹ kárí ayé ni wá àmọ́ a ò kì í ṣọlọ́n torí pé kíni ìgbádùn yìí òun gangan ló ṣe kíni ló jẹ wá lógún lórí Instagram la wà at Orisun TV lórí Facebook at Orisun TV Twitter at Orisun TV and then tí wọ́n fẹ́ kàn sí mi èmi ọmọ yín lórí Instagram at Yusuf Olúbùsọ́lá mo wà bẹ́ẹ̀ mo dúró digbí mo fine <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni káwá fi ìjọra ẹ̀ tó wà non-stopping ká fi tẹ̀lé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ má ṣe gbàgbé wípé Yẹmí Àlàdé ó sì ń jó lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú bounce ẹ ká lọ gbọ́ bounce láti ọwọ́ Yẹmí Àlàdé bye.